èyí mọ̀ tó ṣèyàn ní kàyéfì ọ̀rọ̀ àgbọ́ fọwọ́ bonu arákùnrin kan kékeré kan ní ọwọ́ tẹ̀ tí wọ́n ní wọ́n gbà mú nígbà tó ń bá ẹran sùn ewúrẹ́ òun lòun tún bá ṣe wá ń kọ̀nà ń tiẹ̀ ẹ wo òun ló jòkó lẹ̀ ẹ jẹ́ ká play fídíò ọ̀hún kẹgbọ́ lẹ́nu ẹ̀ fúnra rẹ̀ bó ṣe fẹnu ara ẹ̀ sọ mẹ́wàá ń ṣẹlẹ̀ lórí ilé alàyè o kí ọlọ́run elédùnmarè kó máa ṣọ́ wa ẹ̀yin òbí ẹ fojú táwọn ọmọ yín ẹ fojú táwọn ọmọ yín ẹni táwọn ọmọ yìí ń jà ẹni tí wọ́n ń yà láyé wọn ẹni tó lágbára ni o ẹ ṣe ẹ fídíò yìí kẹsì tẹ̀lé péèjì mi ẹ ṣe o. sọ̀rọ̀ kí ni nǹkan tó ń ṣe odò ẹran ìwé ẹran ìwé àwọn ẹran olódó ẹran abo ewúrẹ́ bí ẹ̀mí bí mélòó ló ti dó mẹ́ta ló ti dó báwo ló ṣe máa ń dó wọn sọ sókè. ẹ jọ̀ọ́ ẹ dákun ẹ gbìyànjú láti subscribe sí youtube channel mi níbi tí ẹ ti mọ̀ rí ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn ní ìgbà dé ìgbà àsìkò dé àsìkò ẹ ṣé o.